àwọn ọ̀rẹ́ yín tó wà lọ́dọ̀ yìí yẹn kọ́ mélòó gbogbo yín twenty two kò sí wàhálà agbára ọlọ́run gbé ẹ ṣe sà twenty two ni gbogbo wọn pẹ̀lẹ́ mi ó jẹ́ twenty three. ok ok rent ẹ tọ́ ni mọ́tò. rárá mo ń plan láti fẹ́ wọ bẹ̀rẹ̀ mi tí wọlé. ok ẹ fẹ́ máa lọ ni. rárá mo fẹ́ lọ rí páàkì síbò mi. ok sà ẹ ẹ ṣe gan sà ah ẹ ṣe sà dìvẹ́ndọ̀ bọ́dá ọdún.